الإسلام وأكرمنا بالقرآن الصلاة والسلام على المبعوث رحمة للعالمين ولا عاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل الخطاب ومن يؤتى الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته عن سكف الله وبعلا نجله أنت رأيكاتي كاتي جفما سوى جدا السوى السوى النبي محمد صلى الله عليه وسلم يقولون كما بنا بنات وراري وتواصل بارك an bẹ̀lọ́n ọba kó sánú àwọn náà kọlọ́wọ́ òbí wa tàwọn alfáà wa tàwọn ọ̀gá wa gbogbo àwa jẹ́mọ́ lọ́kùnrin wa lóbìnrin lọ́mọdé àti nígbà lọ́mọ tá a sánú wa láti ọ̀kẹ́ àmọ́ kíra tá a fi ti dán lẹ́kọ̀ọ́ ní òwúrọ̀ yìí kò náà ní fíkìlà àdìgbé àwọn àfáàr àgbọ́ قديم ولهذا فالنسيان ذكر الله متقن ولهذا صح في الحديث عن النبي صلى الله عليه وسلم نهي أن جعل البيوت قبورا في الهدي ولهذا مثل نعم وعلى هذا فإن عبدان الغافلين kòwúrọ̀ ní qulubihim lórí eléyìí wọ́n pé ara àwọn tí wọ́n kú pọ̀rọ̀ náà bá fi ń sìnkà náà bá kòwúrọ̀ ní qulubihim o náà ni sàárè àwọn ẹ̀mí wọn bẹ́ẹ̀ ni ọkà mi wọn fi àkà àmúwátì fi qubur ọkàn wọn lára ẹ̀mí wọn lára wọn ọ̀dàbí àwọn òkú tó wà nù sàárè ولهذا قيل لما قال فالنسيان فالنسيان ذكر الله موت قلوبهم sẹ́rí ìgbàgbé ìsìnrántí ọlọ́ọba náà ni kíkú ọkàn ọmọ ènìyàn wàjú sáàmù nkábùlà kòbóòrò kòbóòrò bẹ́ẹ̀ ni ara wọn síwájú kó tó wọlé sàárè ara wọn gáfi jù sàárè wàrúwá ohun wá síkún fi jùsómìhìn àwọn ẹ̀mí wọn ní ara wọn ní àgbẹ̀ tó wà lánàá àjùjù ní jẹ́ kújẹ òun nìkan tí kò ní ẹ̀kẹ́ gbàgbé ìdìtẹ̀lá ọmọ àṣà nìṣòro nìṣòro kò dẹ̀ sí fún wa ìdíǹde ní àgbàdo jọmọ àlùkẹ́yàmù wọ́kìlá fọ̀nìṣìyàrò zikirulá ìzikiru kolobin mọ́tò kolobin ìgbàgbé ìṣẹ̀rántí ọlọ́ọ̀ba ìkú ọkàn ni exam nfahiyà kuburu dawaris bẹ́ẹ̀ ni ara wọn òun náà ni àwọn láyé pé a kàwò kùtùnú ẹ̀ àrùwá ohun wá ṣètò ní ṣèjìdìbìn àgbébìn bẹ́ẹ̀ ni àwọn ẹ̀mí wọn ó ti jìnà sí ìfẹ́ wọn kọlá kí ní a ìndàlá kàdífì àwà nìsí wà nù burú kàdífì tó burú jáì àti dáwà orúkú sẹ́ni àti sọ́wọ́ pẹ̀lú ẹ̀ wọ̀lẹ̀ àhàzà fún ìdẹ́lẹ́yìí sáhàfì àdífì àni nàbí sallallahu alaihi wasallam ṣe lọ gbá fèrè gbà tó fẹ́ tẹ̀lé lẹ́yìn tó tẹ̀lé sọ̀rọ̀ láwọn sọ́lọ́ gbọ́ pé annahayu an ja'ala al-buyut quburan ọkọ̀ fún akáṣà wọn lé wa ní orí jẹ́ ayé láàrín sọ́lọ́ fi àìlẹ́jọ́ fi kírun táì kírun bí bàyẹ̀ fún fi Allah ta'ala táì tẹ̀lé sọ́lọ́ bá bẹ̀ ìdí ìjẹ́nu fi sọ ìhẹ́yìn inú Buhari àti Muslim من عبد بن عمر رضي الله عنهما من حديث عبد الله سيدنا عبد الله بن عمر والمزار بن أن النبي صلى الله عليه وسلم قال في صلاتك اجعلوا من بيوتكم من صلاتكم في بيوتكم اجعلوا من صلاتكم في بيوتكم اما كوانوين نلين أي أوانا في أما وانوكا أما تنلين نفلانو ìtàkìzó àkùbúra mú àwọn lè ní sàárè tóra ìkírùn sàárè àìkírùn bẹ̀rẹ̀ ground ó máa rùkú sáma sòdúkọ̀ sí bẹ̀rẹ̀ ground rọwá muslim fi sọ́híhì imá muslim bá nù sọ́híhì rẹ̀ in abisa bí orera radiyallahu anhu mara abisa sinna bí orera radiyallahu anhu ni nabi sallallahu alaihi wasallam qala ìfẹ́ láti alóbúrí ó tẹ́kùn mọ́kàbíọ̀ ẹ má sọ àwọn alé ibi orí tẹ́ iná ṣètọ́nà ṣètọ́n tẹ́rẹ yẹ fẹ́rọ mẹ́rin bẹ́ẹ̀tì lẹ́bẹ̀ bísmà ṣùgbọ́n bàkàrà kúrọ̀ òfin yà ló ṣètọ́n ìmá sákò ìmá họ kó nu líkà tí ń gbọ́ tí wọ́n kí kùrọ̀án bẹ́ẹ̀ ojú kí ṣètọ́n bàkàrà máa họ kó nu lé náà ọlọ́mọdé àlẹ́ ṣètọ́n kó nu lé ẹnì wa في سنن أبي داود إنه سنن أبي داود غيره سواء حديث مينا بإسناد حسن إسناد من الأفياء من حديث أبي هريرة رضي الله عنه من حديث سيدنا أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اشرف بايك اشرف بايك لا تجعلوا بيوتكم قبورا ما تتعوالين بري جراوند ما تتعوالين بري جراوند ولا تسألوا قبري إيبا الأس ما تاتي مني إيدي كما قلوا يدي كما لو كما بو صلوا في علي كما صلاتكم فإن فإن صلاتكم تبلغني حيث كنتم ودعوا صلاة الباتي يوم بامي اللهم صل على محمد وعلى محمد كما صليت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد كان سنة البلد في المدينة قديوة 1993 رسول الله سيد مرا با جزائري رحمه الله على قبل كباي قواني ما سلم àwọn èèyàn tí wọ́n máa ọ̀dára ọlọ́wọ́n bá pé tí èèyàn mọ̀ wá sí múra àbí mábọ̀ sí hajj ó ní bá sálámà sánàbí o bẹ́ẹ̀ ni ìdúkọ̀ wà lópin ayé lọ́wọ́ tó bá sálámà sánàbí ọdọ́ wọn bọ̀ wá bọ̀ nígbàtí ẹ̀rọ yàn ọmọ obìnrin tó rọ́tọ́ ìgbàgbé yáà ìfẹ́ àbẹ̀rẹ̀ sí ibi kíbá ní mú sálámà sí o dákọ̀ rẹ̀ mọ́wọ́ gbogbo wà ní gbogbo wà láyé rẹ̀ ní Allahumma salli ala Muhammadin wa al-Muhammad kama sallaita ala Ibrahim wa al-Ibrahim innaka hamidun majid sábì náà mọ̀lẹ́kà kápá lórí ilẹ̀ kílọ̀ lórí ó ti pàṣẹ mọ̀ bí ní ó dé da wọ́n lè pé àníbi sí láti ọkùnrin sí ìgbàsẹ́ tí àwọn obìnrin ojú ẹgbẹ́ sí àwọn ilé ní sàárè òbí bí lálọ́ kábùrẹ̀ ẹgbẹ́ sàárè mi ní ìdí lọ jẹ́ pò yìí jẹ́ máa pò lọ́mì àléyà ẹgbẹ́ ní ọlọ́mọdé àfẹ́rẹ́ على شيخ الإسلام أبو عباس بن تيمية رحمه الله يعني معنى قوله سوى آه، شيخ الإسلام ابن تيمية رحمه الله إن سعيك ولكم هذا نبقى إشبابونه يقول لا تجعلوا بيوتكم قبورا إما سواليه إنساري قال أي لا تعطلها عن الصلاة إما يكون في حقوق كم يعني قد دعاء تدعاء وقراءة قراءة وتكون بمنزل الجبور دعاء دعاء لو يكوني مساري في أي شرهم به أي سبان به أي لو زفاب به أي لو قراءة به فتكون منزل الجبور فأمر بتقرى إدارة في البيوت كما كما كان منه لي كما في جسد منه لي لا عن التعرى عند القبور ní ìbádà ìsìn ọkùnrin àwọn ìbádà ní background láti máa yẹ fẹ́lú olùsọ̀rẹ̀kúnà sílẹ̀ nasara ilé yàtọ̀ sí dáwọn àwọn aṣọ́wọ́sí náà àwọn nasara tó máa tẹ́kí ní máa background àwọn máa tẹ́kí dáwọn tiwọn máa sì tún wọn ọ̀gbọ̀n tí ó bá mọ̀ sí bára bí àwọn mọ́tò kọfì wọn ẹ̀yẹ́ ìdùn àwọn mùsùlùmí gan nǹkan kalamuhu rahimahullah ọ̀rọ̀ ṣẹ́hùn sí ọ̀dùbá lọ́lọ́kùnrin لما كان القلب بهذه المثابة nígbà tí pé ipò tí ọkàn wà ní láti máa bẹ̀tán yóò sọ́kú bihayat a máa ròyìn pẹ̀lú pé ó wà lẹ́mì wọ́n ti dùn ha nǹkan tó mọ̀lọ̀ kòló bí hajj dáre ní ilẹ̀ sọ́lọ́tò àkùsàm bá àti òdì kejì rẹ̀ ibi kọ́wà lẹ́mì àti pé òkú ni àwa kí ọkàn ẹ̀mí ọmọ ènìyàn sí ọ̀nà mẹ́ta ọ̀nà mẹ́ta ni ẹ̀mí ọmọ ènìyàn wà aláwọ̀l aláàkọ́ alkalbu salim ìtúlọ́láfíà ìtúlọ́láfíà ń bá kìí wọlé ní ìjọba sọlọ́ba هو الذي سلم من أن يكون بغير الله في شرك بدء ما هنا نقول كبهاي لا كبهاي لا كي الله بن يرغب وكون لنا بنا بنا فيه ما فلان نجيب نجيب وكفيه وكون لنا وكره بل قد مبديات أول الله تعالى بقوي بدارة أنسي كدولة الإخلاف إرادة ني إكفادة ومحبة أتني نفسي توقل عليه قلت عليه وإنابة عليه إثبتها إثباتا مني لو وقفيا حفيا تقيا ورجاعة نيرة بجوة بشلو بني خلف عمله لله كان في سب وجود مثلا في طلبة إن أحب أحب الله فأنت كي يهدف في طلبة إن أبغل أبغل لله هذا يقول لا أقول لك طلبة ليه دعا مسلمين ودين أتني فيها أتني في طلبة لما جاء مثلا في طلبة في طلبة إنه يسلوه يسلوه في نفسه ẹ̀rọ ìfẹ́ pé ọmọ ìlú mi ni ẹ̀rọ mi ni ìdílé yìí ó nílò à lábẹ́ ní tiẹ̀ kẹ́ ní fẹ́ tuntun lọ́wọ́ bá sọ̀rọ̀ tara pé lọ́dọ̀ fáwọn ọmọ pé ọ̀yìn náà bá àbùsùlà tó bá ní fẹ́ yàn ó ní fẹ́ tuntun náà bá ní kí àwọn kan bára kan dẹ̀mọ̀ wọ́n dìkà hún náà wọ́n dìkà aláwọ̀tò iman wọ́n kọ́ máa kọ́lọ̀ rọ̀sù wọ́n bá rí ó ti rí aláwà iman ó ti ní àdó iman aláwà àwọn haúsá ń pè ní aléwà bí ṣáàbìrẹ̀ ah, sùkúrẹ̀ sí iman ti wà ní ọkàn rẹ̀ àwọn kí n gẹ́mẹ́ dànà abdulatif ala ti jí ara tó máa sọmọ gbogbo wa máa sọmọ gbogbo wa. ìdí kan náà wà bá àtẹ̀jíṣẹ́ rẹ̀ ní يحب الله ورسوله كل نفسي على الله تجاه فيما سوى مما سوى أمه تجاه ها لا تو ṣe ẹ̀kọ́ ìwà ìgbà ah ìgbàgbọ́ tuntun mi sínú náà bẹ́ẹ̀ ni kókó ìbá fara fún ìbàjẹ́ òun wa òun mú kí ìgbàgbọ́ ni òun jalè ní ọkọ̀ òbí rẹ ni ọba ló ń kú àdá lọ́pọ̀lọpọ̀ bí wọ́n nífẹ̀ẹ́ sí pé àníkàlù mọ́ tàbí ara ọmọ nífẹ̀ẹ́ sí náà ẹlẹ́ẹ̀kẹta rẹ̀ ìgbà tó kí ẹ nífẹ̀ẹ́ ọlọ́wọ́ bá kí ẹ nífẹ̀ẹ́ yàn nítorí kó nífẹ̀ẹ́ ọlọ́wọ́ ọba kéèké àwọn àlọ sílé kí ó wọ́n bá lọ lé kí wọ́n akọrin nídìí àwùjọ kan pé mo ní yàrá kan náà náà mo ní yàrá kan náà náà mà sún ní má èmi ìjà kò sọmù kò sọmù dùn àlà ìjà ń bá mi kó kí mu kí kí mu bí àwọn ọkùnrin yìí sábà yìí wọ́n fẹ́ mi wá ẹ̀mí ìfà tuntun náà ọba ni wọ́n jẹ́ kó ìlà àwọn pé ìgbà kó bá mu kó bá mu dùn àlà bí fún wa ẹ̀kọ́ tuntun náà ọba ni ó di wa. مرك من الخارج الله غني أبي الله نوع نتعونا مخالفة وقوالوما أبي كان كاني لا لا أبي وا نعم الله نوع كبير فوالوما إن أحب أحب في الله ما أحب فيه أني كنت في الله غني وإن أبقل أبقل في الله ما أحب فيه أقول أنت في الله غني إن أعطى أعطى لله توفي هنيك وفي أنت في الله غني

nípa gbóhùn nípa iṣẹ́ àfíà ní ẹbí kejì ẹbí tó lọ́láàfíà ní àwọn mọ́jà sí mi wọ́n lọ́láàfíà lọ́ba wọ́n pè ní alkabu sẹ́lẹ̀ ìbí lọ́láàfíà ní ìbí iná rẹ̀ ní ó sọ́n fàánù tó àwọn ọ̀bàlọ́ ni yóò mú láyé fún ọmọ mọ́lù wọlá bẹ̀rún ní ọmọ akọlọ́ àfírí ní alkabu sẹ́lẹ̀ ó di ọlọ́wọ́ tẹ̀mí wa bẹ́ẹ̀ kí karawa kí karawa gbogbo táwọn ṣe lé wa àti islam ló ń dúró ní ọlọ́kàn wa ó díẹ̀ wa tó ń lọ́dún ló ń dúró ní ọ̀sán wa nọmba two ọ̀sán ní bíbí mahada bíbí òdì kejì eléyìí ni àwọn kábí síbi tó náà ní ẹ̀mí òkú ẹ̀mí òkú ẹ̀mí méjì kú àbẹ́rẹ́ ilẹ̀ ayé tẹ̀lé ìdí ìsẹ́mi ní ìdí ìsẹ́mi bẹ̀ wọ́n wà láyé àrífì kúmà rọ́bà òkú لا يمسك أوامر أمره ويفعل ما يحبه ويرضاه كيس يقولوا من في يقولوا بيونسلي هو واقف مع شهوته استنون ما كان استنون لا تسيا تبنى منه لو كان في إساءة ربه وقدره يا بيبقى بما فدين ولا ما أتي أيدي ولا ما في كلام هو متعبد من غير الله إما تصف من إما جارو لن ينوبا حبا وخوفا ورجاء وردا وسخطا وتعظيما جلا ní ìfẹ́sí àti káyà àti ìjìnà àti ìbánúsí àti jínú tíbi àti ìyẹ́pẹrẹ gbogbo ẹ̀yọ́ masu jùlọ ìlú mílíọ̀nù wà ní ìnà àbá àbá lè hàwà onífẹ́ ka onífẹ́ ìdílé ìfẹ́nú ẹ̀ ní ìtúkọ̀ rẹ̀ fẹ́nu kí ló ní gbogbo ti fẹ́ kàmínú ọlọ́run ló dọ̀ ọwọ́ kúrò lẹ̀ ní àárín ìlú àárọ̀ gbogbo ìgbà búra ìgbà islam ìgbà islam every friday mo agbáwẹ̀ wọn ló gbára àwọn tó ń gbà ẹlú yẹn friday kò bọ́ nàṣó àlẹ́kàbọ̀ amir ǹdẹ yóò gbé ní islam nàṣó mi àlẹ́kà nàṣó mi àlẹ́kà mú tó eléyìí ò ní gbà ọ́ ìfilẹ̀ ó di eyín ọlọ́ọ̀bọ̀ kú sanu ìnà gbọ́dọ̀ gbọ́dọ̀ lè hawa ó yẹ kórìíra nǹkan ó kórìíra rẹ̀ nítorí pé kí sẹ́mi ẹ̀ kórìíra rẹ̀ ni ìnà àtọ̀ àtọ̀ lè hawa tó fi yẹn kó fi nítorí pé sẹ́mi ẹ̀ kó fún ni ìmọ̀ náà mọ̀ náà rẹ̀ hawa tó yẹ kó fi kó fi nítorí pé sẹ́mi ẹ̀ kó fún ni bó wà á sọ̀rọ̀ ń kó ilé yẹn lè kàn bọ̀ rẹ̀ ọ̀bọ̀ ilé ìmìrìdá mọ̀ọ́lá ilé ìdẹ́ nífẹ̀ẹ́ yẹn ju kọ́mọ ìwáyọ̀ nù ọlọ́run tó ní lọ alhawa imamu ìfẹ́nú náà ni imamu rẹ̀ wọ̀ṣáwátó kọ ìlú ìfẹ́nú náà ni ṣáwà òun náà ni fi darí ẹ̀ ìfàlọ́wọ́ ọ̀dáhàlú sa'ikò bẹ́ẹ̀ ni àìmọ́ká náà ni dráìvà rẹ̀ wọ́n sa'ik jẹ́lá àwọn mìíràn gbé wa ìdọ́fọ́tó mọ̀rọ̀kọ́bọ̀ bẹ́ẹ̀ ni àìkòkòrò náà ni kàngún rẹ̀ gbogbo gbogbo gbogbo gbogbo gbogbo gbogbo ọlọ́mọdé akọni ọlọ́ọ̀bà ìsáàlì kẹta alùpùpù olùhàyà wọ bí ìlà mo náà ni èmi tó ní èmi ọkùnrin mi àmọ́ tó wá ní àárẹ̀ nípa àyẹ̀rà ọ̀gbádùn rárá maratani nǹkan ìdí ní ṣíkú sẹ́rẹ̀ mú dùn ààrẹ mara ní àti àyè màtí màtí dáadáa wà ààrẹ èkúkúra gbàmí ààrẹ ní kọ̀ntúrẹ̀ هو لما لما قلب لما قلب عليه منهما هو ويوم ما جرو كتاب بوري نوني كده على ما بوري على ما كنتوه لما لما ساتي في ناس يبي بانسلي كده على ما أجمع بورن ديوتي بورن ما بورن دولي وما إلى ذلك كما قلت إن إذا كنت أودني وهو لما قلب عليه منهما لما يجي أنه عالي على ثلاثة يعني ìjọba borí nínú onímọ̀ kọ̀ǹpútà kọ̀kọ̀ kan fi min mahamdulilayi ta'ala wa iman wa iman bi wa khilas lahu tawakkul alayhi huwa ma huwa ma bi ayati bami erigrim ni fi olon ju ni imani to ma ti ba to tolon ba ju ko olon ba gba yen ìṣẹ̀mí ẹ̀mí ẹ̀mí ọkàn ẹni ní kọ̀ǹtù ẹ̀ وفي محمد الشهوات بل يولي فيكم تحسنوا وإثارها كان جيكوي إسلامي وكما بوي بوكي وحرص على تحصيلها يقول لك ما منك تحسن يقول لك منك هنا يقع يعني يقول كيني يقول لك مسلمين يسلم ما فيه وبنا أكثر بوي ما في كيسا وكبر بوي ما سبيرها ولو أصب يجب أن يجب gbogbo ọlọ ọmọ fẹ àdìgbà níbi kan gbẹ́yàs ilẹ̀ rọ́ owó mọ́nàtò aláàkìhí eléyìí náà ni kọ̀ǹtírò tẹ̀mí tí wọ́n kú kanúbá ti bàálà tọ́bi náà ni gbà fẹ́rẹ̀ṣ tí mo parẹ́ فرقل بالأول كلام لا يقول السليم حي مخبر مي بين هنا يملكوا العين شرع جل في نوبه وثاني يابس ميت ثاني في البيت يقيمي وثالث مريض كتا بناني بسين سعري إن سعري إما قوية بما كناني وإما إلى سلامة أدنى أسمى ولا عشاء وإما إلى عطب أدنى بلا أسمى كقربا قال هذا قل لي فإن القلب لكي يبقى نقل حياته àbíkárí ẹ̀ ó lè bà jẹ́ ẹ̀lúgbẹ́ pé yóò lù mí ó lè bà fíà wọ̀nà zóòlò anú ìgbàfọ̀lọ̀ ẹ̀kọ́ ti zóòlò anú ìgbàfọ̀lọ̀ ìgbàfọ̀tò ó pé ìkúnú yóò kó mẹ́ ó lè kúnú ó mọ̀ láwọ ìsìnkà mọ́tò ó gbà máa dúró lórí ìsìnkà mọ́ lórí dáadáa ń dáadáa tí gbogbo agbára mi tí ò ní sáré هو الإيمان وهو الإيمان وأراد الطاعة أتمات في الصلاة وبعد الجمعة ومحافظة على ذكر الله أتمام ملك سنة العلماء وبعد البعد عن كل ما يتعطق تبارك وتعالى الجنة ولا سعادة ìgbéyàn pé èyàn lè sórí rí o alẹ́kọ́lù kí ẹ̀mí sórí rí àṣeyọrí ọ̀dà lọ́gbà kò sí àdùn sẹ́mi yẹn bá náà ẹ̀yìn kò sí dára sẹ́mi yẹn ìgbà fúlà kò sálàfẹ́ fún mi yẹn ìlà àyẹ̀kọ́ náà lè lẹ́ ìwà wọ́fà tẹ́lẹ̀ hó ọmọ àbódò bá yàtá mọ̀tòlóbè wọ́n tẹ̀mí yẹn kó sálàfẹ́ ìlà àyẹ̀kọ́ náà lọ́wọ́ wanda wani kan so ila ko wani kalma da garin su wani kalma da ya fara ila ilaha illa Allah ko fatir ma ko ba nan min ci don ko mu ci don amma abu da wani kalma da shi ko ko ga da ona ni ko kin da waji ta ga riya no loba mu zo yi ta ga riya no loba ni wa haba ilay min kulli ma fi odal ni ko loba ko bunti ba ko loba بهذا تكون نجاة القلب من الغفلة eléyìí náà ni ó yẹ kí mi là ìdáàtì kọ́jú mílíọ̀nù kí ni mílíọ̀nù gàmà níbi tí ẹ̀ kúnú àfàlàmọ́tò kó mílíọ̀nù àhàlàtà lójú gbọ́dọ̀ mú là kúnú àhàlà kò ní kó pàrọ̀ bá ìhàdà yẹsùrí bí ilẹ̀ hayat bẹ́ẹ̀ ni ẹ̀mí ìsìnmá bọ̀rọ̀gá kúrẹ́ mi bẹ́ẹ̀ wọ́tọ̀ òfin bí ẹni lọ́la ìwà àdá àtìyọrí ó lọ́wọ́ lọ́nà báàbù sí báàbù ẹlẹ́kẹ̀ sí àrí ìgbìmọ̀ wá sí ọlọ́ọ̀bà mọ́ta kìlì wà lẹ́bi tọ́lá láti ọlọ́ọ̀bà lánú wa láyà tàbí kìyàmà ala ilẹ̀ ìlà سبحانك اللهم وبحمدك لا اله الا انت استغفرك واتوب اليك